إخواني المستمعون وأخواتي المستمعات السلام عليكم ورحمة الله وبركاته adúgbò fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó kó wa jọ pẹ̀lú àánú ẹ̀ òun náà ni ọba tí a dúpẹ́ fún abẹ́lọ́run ọba àlékún ìmọ̀ péjọpọ̀ lórí dáadáa ìmọ̀ àpéjọpọ̀ sí àwùjọ tí ọlọ́run ọba àlékẹ́lá yọ́nú sí bírú àwùjọ tá a wà yìí abẹ́lọ́run ọba kí ọlọ́run ọba kó jẹ́ nínú ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa. atọ́ àlékún kí ọlọ́run ọba àtòrí àjẹǹjẹ tán ọlọ́run ọba fún anabi fún anabi sallallahu alayhi wa sallam àti àwọn aráàlú anabi sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà annabi sallallahu alayhi wa sallam àlékún kí ọlọ́wọ́n bá orí ajẹ́jẹ́tọ́ ọlọ́wọ́n bá kó máa bá ẹnì kọ̀ọ̀kan wa. a tún máa tọrọ báyìí fún gbogbo olùrin ojú ọ̀nà annabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbọdọ̀ kìyàmà. lẹ́yìn náà a pẹ̀lú kíkí islam ilé tó ń pé gbogbo àkíbàtà bá ń kíra wa báyìí à ń ṣàdúrà fúnra wa nù ni ilé tó yẹ kó ń túmọ̀ sí pé àlàáfíà ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọba àti oyè àjẹjẹtọ ọlọ́run ọba kó máa bá ẹnìkan ká wa. àlàyé tí a ń bá lọ òun náà ni ọ̀rọ̀ nípa ìyànnànà ìrújú ilé tó yẹ pé àwọn onírújú tí wọ́n ń pera wọn ní onísúnnà àmọ́ tí wọ́n sí nínú súnà rárá tí wọ́n ń tà káàkiri nípa ẹ̀sìn ọlọ́run ọba eléyìí tí àwa ń bá lọ tá ń bá ọ̀rọ̀ lọ lórí ẹ̀ òun náà ni ǹjẹ́ ó tọ́ máa ṣe wá sínú àwẹ̀ àbí ó bẹ́ẹ̀ àwọn onírújú yìí wọ́n ní èèwọ̀ ní kéèyàn máa ṣe wá sínú àwẹ̀ wọ́n ní nítorí ẹ̀ làwọn èéfì ṣe wá sínú àwẹ̀ ń tà wọn àwọn fi kọ́ ṣe súnà nẹ́bì ni àwọn fi tẹ̀ láti ànábì sallallahu alaihi wasallam ni. àwọn ìsọkúsọ wọn wọ̀nyí òun làwa ń yanjú lọ pẹ̀lú àwọn ẹ̀rí nínú alukur'an àti súnà nẹ́bì sallallahu alaihi lánàá àti láǹfààní àti yanjú hadith tí wọ́n gbára lé eléyìí tí wọ́n máa ń kà láti fi dàrú máwọn èèyàn lójú láti fi fa ìdájọ́ yọ wípé kò tọ́ ká máa jòkó wá sí nínú àwẹ̀. a ní kódà hadith yìí ẹ̀rí ló jẹ́ láti máa takò wọn hadith yìí ẹ̀rí ló jẹ́ láti máa fi rìnlẹ̀ wípé ó tọ́ máa ṣe wá sí nínú àwẹ̀ ó tọ́ máa ṣe ìdáraẹnilákọ̀ọ́ nínú àwẹ̀ a yanjú eléyìí ní lánàá eléyìí tá a tún wá yanjú lónìí òun náà ni àwọn àrújú wọn míì tá máa ń mú wa lẹ́yìn hadithu tí wọ́n mú wa tá a ti yanjú yìí kí ló tún kù tó tún máa ń mú wa jàmáà ntótùkù tó tún máa ń mú wa òun náà ni pé imaamu malik rahma allahu ta'ala wọ́n ní imaamu malik náà wọ́n yẹ ti wá wọ́n ní torí pé Imam Malik máa pé nǹkan yóò tọ́ ni wọ́n ní torí pé Imam Malik bá pé nǹkan yóò bá súnà mu nítorí ẹni Imam Malik rahimahullahu ta'ala nítorí ẹni wọ́n fi ń ṣe wá sínú àwẹ̀ anírọ́ ni. ọ̀rọ̀ Imam Malik tó wá ń lò yìí òun la fẹ́ wa káwá bí wa léèrè ń sìn. ìjẹ́ nǹkan tí Imam Malik ń sọ làwọn ń sọ yìí àbí nǹkan tí Imam Malik ń ṣe làwọn ń ṣe ẹ rí i pé mo ti sàlàyé pé àwọn eléyìí báyìí tá bá mú àyà Qur'an wọ́n máa ń gbọ́yé sórí ìfẹ́ nù wọn ni wọn kì í gbọ́yé pẹ̀lú àgbọ́yé àwọn sálà pẹ̀lú àgbọ́yé àwọn ẹni tó ti ṣáájú wọ́n máa ń gbọ́ àyà Qur'an yìí pẹ̀lú ìfẹ́ nù wọn wọ́n lè máa ń tú hadith wa nabi sí ìfẹ́ nù wọn ni eléyìí báyìí ni wọ́n fi yàtọ̀ sí ahlusunna sunna ahlu àwọn máa ń gbàgbọ́ yẹ́ẹ̀rí níbàámu sí bí àwọn ẹni rẹ àwọn ẹni ṣáájú bá ti máa ń gbàgbọ́ yí ẹ̀rí ni ẹ̀sìn tiwa ó ní àsopapọ̀ mọ́ ẹ̀sìn àwọn ẹni ṣáájú ẹ jẹ́ ká ka ọ̀rọ̀ Imam Malik rahimahullahu ta'ala tó máa ń lò yìí tábàlọ́ wọn tí àkàtà ń pè ní àbọ̀ ìfúnni ma'arif tíra yìí Ibn Rajab al-Hanbali rahimahullahu ta'ala àwọn ni wọ́n ṣe tíra yìí ìkànnà àgbàfà sunna ni Ibn Rajab àwọn ni wọ́n ṣe tíra náà tí a bá lọ wo page one hundred and seventy one nínú tíra yìí á bá ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ọ̀rọ̀ tó máa ń lò yìí á bá ń bẹ̀. wọ́n ní qala ibnu abdulhakam qala ibnu abdulhakam wọ́n ní ọmọ abdulhakam sọ yìí pé kana máàlíkù idha dakhala ramadanu yafirru min qira'ati alhadith wa mujalasati ahli alilmi. وأقبل على تلاوة القرآن في المصحف والإمام مالك رحمه الله تعالى وجاء لتجاسك إذا دخل رمضان تيوس رمضان بات ولباي سنكوان ريبوت ويسيسي إمام مالك فوالي so uh, ibn abdulhakam olóhùn sọ fún wa nípa ìṣesí imam malik ó ní imam malik jẹ́ jẹ́ pé tí ramadan bá ti يفر من قراءة الحديث من مالك لو أصافه ما كان حديث عربي أري ولليه فإما مالك من صافه حديث كاني، أما يقبون كي جدا ويقبون كي يدودون من صافه يو òdodo òṣìwò ló ń sọ ari nísìnyí fúnra ẹ náà ni wọn padà jábọ́ nísìnyí nínú asaru náà ni yafiru min qira'ati hadith ó máa ń sá fún ìmọ̀ọ́ká hadith wa mujalasati ahli al-ilmi ó sì máa ń sá fún ìjòkó kọ́lọ̀ jòkó sí ọ̀dà àwọn onímọ̀ láti máa kẹ́kọ̀ọ́ ó máa ń sá fún. wa aqbala ala tilawati al-Qur'an fil mushaf Imam Malik yóò wá gbájúmọ́ ìmọ̀ọ́ká al-Qur'an nínú mushaf nínú al-Qur'an nìkan nínú yóò wá gbájúmọ́ ìmọ̀ọ́ká al-Qur'an nínú al-Qur'an wọ́n ní ajẹ́síkẹ́ Imam Malik gba ìpè kọ̀tọ́ kí a máa ṣe wá sí inú àwẹ̀ náà ti máa ń sá fún ìmáka hadith inú àwẹ̀ náà ti máa fi ń sá fún ìjókòó àwọn àfa àwa sọ pé ọ̀rọ̀ tẹ́ sọ yìí ọ̀rọ̀ tí ó yàtọ̀ fún nǹkan tó wà ní báyìí ni. alákọ̀ọ́kọ́ òun ni pé Imam Malik fúnra ara wọn làwọn wò pé inú àwẹ̀ ń ta àwọn àwọn fẹ́ bísí pẹ̀lú Qur'an wọn à sọ wípé ẹni tí bá ń ṣe wá sí wọn à sọ pé ẹni yẹn ń ṣe bídà bẹ́ẹ̀ tí tẹ́mi fẹ́ ṣe ni pé nú àwẹ̀ èmi fẹ́ bísí pẹ̀lú alukur'an ìfẹ́ ka hadith nítorí ẹ ẹ rí i pé wọ́n ní wà mujalasati ahli al-ilm Imam Malik máa ń sá fún ìjòkó sí ọ̀dọ̀ àwọn àfa onímọ̀ láti lọ kẹ́kọ̀ọ́ ó túmọ̀ sí pé nígbà yẹn àwọn àfa olùmímọ̀ wọ́n máa ń ṣe wá sí nígbà yẹn wọ́n máa ń kọ́ ẹ̀kọ́ Imam Malik ní òkè ń lọ Imam Malik ọ̀wá kan dẹ́mu pé bídíà ni wọ́n ń ṣe Imam Malik ò sọ pé nǹkan tó ń ṣe yí ọ̀tọ̀ o bá yẹ pé aburú ni Imam Malik ò ní dákẹ́ láíláí kẹ̀yìn àbá ayé ẹtú kí ní tẹ̀ ń ìka o àmọ́ personally Imam Malik tó bá ti di inú àwẹ̀ àwọn ò kí ń ṣe kíni o wọn kì í ka hadith ma wọn àdẹ kì í lọ sí jòkó àwọn àfáà ma wọn kì í lọ sí jòkó wá sí àwọn àfáà ma ìjòkó ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn àfáà àwọn wá ṣe kíni o wọ́n wá bízì níbo wá ní Imam Malik ti wá kọ̀ndẹ́mù àwọn tí máa ń jòkó wá sí yìí lásìkò Imam Malik tí Imam Malik náà sì rí wọn Imam Malik kan àtẹ́ǹdì ń tiẹ̀ ni níbo ni Imam Malik ti wá kọ̀ndẹ́mù ẹ̀ tó túmọ̀ sí pé nǹkan yìí ṣẹlẹ̀ lásìkò Imam Malik náà ẹgẹ́ bẹ́yìn ṣe ń kọ̀ndẹ́mù ẹ̀ sì yẹn bẹ́ kò tọ́ sọ àwọn àfáà máa ń jòkó lẹ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ nínú Ramadan Imam Malik yóò sì rí láì fi sí àwọn Malik rí pé ìtàwọn ah, fẹ́ ṣe ń tà wọn nítorí pé àwọn ọ̀nà tí ẹ gbà sí lọ́wọ́ bá àwọn ọ̀nà tọ́pọ̀ ni so nínú àwọn ọ̀nà tọ́pọ̀ yìí kémi wá gbájúmọ́ kan pé ìlànà tẹ́mi fẹ́ fi pọ̀ ní ìsìn lọ́wọ́ bá ní lásìkò yìí èyí sì tako ẹni tó náà bá mú lànà míì láti fi pọ̀ ní ìsìn lọ́wọ́ bá ṣé báyìí ní àmọ́ ń tèmi èmi èmi ń tẹ̀lé èmi fẹ́ máa ẹtì ọ̀nàtàn àwọn tá a máa ń ṣe nínú Ramadan ní tó pọ̀ ni Imam Malik ti wọn àwọn máa ń bísí pẹ̀lú alukur'an àwọn àbáṣun náà àwọn a máa ṣe kíni àwọn a máa ṣe jókòó ìdánilẹ́kọ̀ọ́ Imam Malik ò sì kọ̀ndẹ́mù wọn pé nǹkan kan ṣe ọ̀dà. asaru alákọ̀ọ́kọ́ ni tọ́ba látọ̀dọ̀ Imam Malik eré tọ́ ẹ̀kọ́ máa ń ṣíkà sọ́dẹ̀ máa ń túgbà òdì fún àwọn èèyàn tòótẹ́ báyìí ṣe rí báyìí gbogbo ẹnikẹ́ni ọba ní òdodo gbọ́ á rí pé ọ̀rọ̀ yìí ó kéré àga. naam wọ́n ní qala abdulrazak abdulrazak sọ wípé kánà sufiyanu sauri wọ́n ní sufiyanu sauri ìkànnà àwọn àfáà náà ni ìkànnà àwọn àgbà àfáà ni ọjọ́ tó yẹ pé idha dakhala ramadan tí ramadan bá ti wọlé taraka jami'a al-ibadati wa aqbala ala qira'ati al Sofiano Sauri máa ń pàtì yóò wá fèsì alukur'an. eléyìí báyìí náà wọ́n ní sẹ́sí rí o wọ́n máa ń pa gbogbo àwọn ìbá ṣe máa ń pààrọ̀ kíkí náà tì kò ní kírun náà mọ́ kò ní sàkárù náà mọ́. ẹ tó pé tárọ̀ kàjẹ́ ní alẹ́ ìbáàdà yóò fi gbogbo ìbáàdà alẹ́ àjẹsí pé kò ní kírun mọ́ kódà ààwẹ̀ gan kò ní gbàmọ́ yóò kùránì nìkan. sáàgbọ̀ pé ara ìbáàdà ni ààwẹ̀ náà wà wọ́n sì ní jẹ̀mí àlè ìbàdà ìtumẹ̀ ajẹ́ pé ó ti yé wa wípé nǹkan tán sọ ní ni pé Sufyanu Sauri máa ń pọ̀ ní Kùránì ni ní kíké ni kò túmọ̀ sí pé gbogbo àwọn ìbàdà yòókù ọmọ ń tàrọ́kà rẹ̀ tarkan kulliyan ní ìfilẹ̀ pátápátá tó dé báwo lèyẹn ti fẹ́ máa ṣe alukurani tí ó wá gbé rúnlẹ̀ tí ó lòun ní kírun mọ́ báwo lèyẹn ti fẹ́ máa ka alukurani tí ó ní àwẹ̀ gan tó wọlé gan òun ò ní dàmọ́ báwo lèyẹn ti fẹ́ máa ka alukurani tí ó ní àtàrù òun ò ní ṣe mọ́. afikaru sọba àti masa òun ní ṣe mọ́ kùránì ìkẹlẹ́kù tó wà mọ́ kàbáyì ẹ rí eléyìí náà ó túmọ̀ sí pé sùfíànù gbogbo àwọn ìbáàdà yìí náà ló máa ń ṣe àmọ́ ó máa ń kọ̀ ni ẹgẹ́ báwa náà ṣe máa ń kọ̀ dáadáa àbí ẹ̀kọ́ ni tọ́lọ́ba kó gbà lọ́wọ́ kọ̀ọ̀kan wa. ẹ eléyìí náà naam torí gbogbo èèyàn tí ó ti fẹ́ ta gbogbo àwọn ọ̀rọ̀ tí ò lẹ́rìí tí ó sọ̀pọ́ọ̀tì wọn náà wọ́n máa fi tán àwọn èèyàn ṣé báyìí nìsí. wọ́n á sì lẹ́nu mi tán tẹ̀lé ìròyìn àbá àwọn jàbátá yìí nìkan náà náà máa ń tẹ̀lé. gbogbo èèyàn yóò kò sí sórí sínú ẹ̀kẹ́kẹ́ lọ́rin mọ́ tẹ́ bá bí wọ́n lè rí pé ọ̀dà ntí jàbátá ti ń sọ ìta bá fẹ́ kọ̀ǹfàmù kó dodo ni àbí rọ́ ni àbí ọdún onísùn náà wọ́n láti ti kọ̀ǹfàmù ẹ lọ́rin kò sí mọ́ òun àyà tó fi ọmọ kan ti ń bẹ nígbàdàn tó yẹ pé ọmọ tẹ́ ẹ ti wá ní. mo fọlọ́ ọba búra ìgbà tí àwa ń kó onú àkídà yìí lọ lòun tẹ̀tẹ̀ wọlé ó kéré sí wa gan ó jìnà sí wa gan. ibi tẹ́yìn bá ti ń dìfẹ́ǹdì àkídà burúkú yìí yóò jókòó yọ lanú lẹ́yìn ọmọ òwúrọ̀ ni. ṣé bá ní ti ṣé lè bá yẹ sọ̀rọ̀ kiri tó bá ti dàbí fọ́ńbù ẹni kọjáde kódà à ń retí àbá àwọn bíbáyìí. torọ́rọ̀ tó bá ti jẹ́ kínní ẹni tó bá kálá tọmọ yìí kóhun lè dìfẹ́ǹdì àkídà ẹ̀kọ́ bọ́ta wa kì í sọ̀rọ̀ ìjà àwọn ẹlẹ́kọ̀ọ́ lọ́pọ̀ ládùúgbò yìí àbí á pa wa àmúbọ bá ọmọ kí jáde o tọrọ tẹ sí o tọrọ ọ bí o o ní wọn bí kọ máa wí ọmọ kéwu a ọmọ kéwu máa dá mẹni ní airport mẹ́rin ní lẹ́gbẹ̀jìlá wàláhì alọ́ka mẹ́ni ibi wọ́n tó ń ṣe wá sí láàyè yín tá a wá ká ọmọ bẹ́ẹ̀. ọba tó lóun ọgbà olóun ọgbà káṣe ní kọ́ọ̀sì káyì tó máa bọ̀ láti pè ọ́ ìwọ ló tẹ́sí dípò tí wà ń lọrin ó báyẹn atọ́kùn ní táwọn sí ń bàdàn ọ a abáde airport ọba lówó ṣe nìkọ́ṣì ó ni máa o ọba pè wá gbọ́ wá sí ilẹ̀ ní kí ló í ẹ pè wọ́n jáde ẹ wọn kólódò ni wọ́n pé wọn àmọ́ nǹkan kan ẹ̀sìn kẹ́pọ̀tà wá wọn àbọ̀fẹ́ká sọnù ni ọbẹ̀ká wòye sọnù síra ní ti ẹ̀bọ̀ta o lójú nù ní bákan náà eré tí wọ́n tún lè kà torí njọ́ tọ́ba máa tọ́ba máa wíwo ròwòrò tí wọ́n lè ní ẹ̀kọ́ kádélẹ̀ ní o eré tí wọ́n tún lè kà rí o. wọ́n ní. وإن كان سفيان الثوري إذا دخل رمضان ترك جميع العبادة وأقبل على قراءة القرآن mo rò pé eléyìí báyìí ibi tí wọ́n fẹ́ dúró sí náà lélẹ̀ báyìí torí àwọn nǹkan tó wà lẹ́yìn rẹ̀ àwọn nǹkan tí yóò gbé wọn ni. ẹ wá máa wo tẹ bá wá bọ́ sí òkè bẹ̀ òkè ibi tí mo kà yìí tẹ bá bọ́ síbẹ̀. wọ́n gbé ìṣesí kọ̀tádà kọ̀tádà bùn di ayé máa ṣàdúró sí ọmọ akéwù ibùdó màtọ́yọ̀ ọmọ kéwù ìkẹ́ nínú àwọn sọ̀hábà táǹpẹ̀ ní ibùdó Mas'ud náà ń pè ní Qatada ibn Di'ama Sadusi wọ́n gbèsè di tiẹ̀ náà wá o wọn à ní kabẹ̀ yẹn. wọ́n ní wàkánà Qatada wàkánà Qatada tù yudarrisul Qur'ana fi shahri Ramadan. wọ́n ní Qatada ibn Di'ama Sadusi tọ́ba ti dín ní Ramadan báyìí a máa àwọn èèyàn ní ẹ̀kọ́ al-Qur'an yóò máa ṣe tafsiru fún wa yóò máa kọ́ wa bí yẹn ti ń kí alukur'an bí yẹn ti ń ka alukur'an yóò máa kà fún wa ìṣesí kọ̀tàdà lélẹ̀ sẹ́lá nìsí ọmọ kéwu ibnu Mas'ud dẹni radiyallahu anhu. Naam. Nínú ilé ìtura ni wọ́n tún lè kà, òun náà ni ilé ìtura ti kẹ́ wọ́n ní wàkánà zuhuri zuhuri gangan pé ìdàdàkọlẹ ramadan tí ramadan bá ti wọlé kọl yóò sọ pé fa iná máa huwa tilawatu qur'an ìtọ́ka dókítà máa ṣe báyìí òun náà ni máa ka qur'an wa ìbọ̀yàmù tọ̀yà àti ká máa fún àwọn èèyàn ló ń jẹjẹ ìrún kọ́ àbíkárùn kọ́ apayún ti àbí lẹ́bi gbàgbọ́ yẹ pé nǹkan tí zuhuri ní tó ń sọ ni pé ní tó kùtà pọ̀ lórí ẹ̀ báyìí nítorí pé tí wọ́n ti káwé tó wọlé tẹ́lẹ̀ náà sí wọ́n ká qur'an níwájú kíwájú káwé tó wọlé tẹ́lẹ̀ tí wọ́n ti fún òun yẹn ló ń jẹjẹ. àmọ́ yín tọ́ka ní ìsinmi pé a wà á lékún ní kíka alukur'an àti ní lékún ní ìtọ́rẹ. torí pé káàní nàbí sallallahu alaihi ajiwájà náà وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل وكان جبريل يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن ànábì a máa lékún ní Qur'an kíkà nínú Ramadan a sì máa lékún ní ọrẹ títà nítorí ẹ̀ ni alimami Zuhri náà sọ pé idha dakhala Ramadan wọ́n sọ pé innama huwa qira'atul Qur'an wa it'amut ta'am ìtọ́kùtà lékún púpọ̀ jù ní ìmọ̀ ṣe lásìkò àwẹ̀ yìí òun náà ní ká máa ka alukur'an àti ká máa fún àwọn èlò jẹjẹ èyí wọ́n sọ wípé gbogbo àwọn ṣẹ́ lóore tá à ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní tí wọ́n máa ń tàjọ tó máa ń gbájọ tó máa fi ń kó ìrújú bá àwọn èèyàn mo dẹ̀rù pé pẹ̀lú gbogbo aná ṣe rí báyìí a rí pé nǹkan yìí ó ń ta kò wọ́n ga ni kò yé sẹ̀rí kò yé sẹ̀rí fún wọn. ọwọ́ ku ìrújú ẹyọ kan kí tó bẹ̀rẹ̀ sí máa mú àwọn ẹ̀rí wá lórí pé kí ẹ máa ṣe wá sínú àwẹ̀ ó ku ìrújú ẹyọ kan ìrújú yìí òun náà ló nínú ìbéèrè tí wọ́n fi ránṣẹ́ lánàá. wọ́n ní wọ́n máa ń sọ bẹ́ẹ̀ àbá àwọn náà máa ń sọ bẹ́ẹ̀ òun náà làwọn ọmọlẹ́yìn náà náà sọ yẹn. wọ́n ní ẹ fún wa ní ẹ̀rí ọ̀rọ̀ ńlá ni ọ ẹ fún wa ní ẹ̀rí nínú alukur'an àti nínú sunna nabi àti nínú ìjìmáwù sọ̀hábà nínú panupọ̀ àwọn sọ̀hábà yìí pé ànábì máa ń ṣe wá sínú àwẹ̀. ẹ fún wa lẹ́rìí ilé ìkàlẹ̀ lẹ́rìí wá yẹn a farabalẹ̀ báyìí ọgbẹ́ni tó ké kí n tí mo fẹ́ sọ yìí lè bá yí ọ. màá fi làákà yìí mi dọ́gba yẹ dáadáa. wọ́n ní ká mẹ́rin wá nínú alukur'an àti nínú sunna nabi àti nínú ìjìmáyì sọ̀hábà wípé ànábì a máa ṣe wá sínú àwẹ̀ àbí. fine kí n tó wá mẹ́rin wá bí n kọ́kọ́ sọ fún ọ wípé ọ̀rọ̀ tó sọ yẹn tí ẹ bá sọ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ wọ́n jẹ́ kó yẹ wípé kò sí ẹ̀mọ́ ibi tẹ́sí dorí kọ ẹ̀sìn torí kan ọ̀nà zango báyìí òun sì mórílé ọ̀nà airport tí wọ́n pàdé láíláí bọ́bájẹ́ bọ́bájẹ́ bọ́bájẹ́ rìn síwájú sí bẹ́ẹ̀ ni wọ́n máa jìnà sí àwọn sí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó jìnà sẹ́kọ̀ọ́ ni torí pé kẹ́lẹ̀ bá àmọ̀ mo ní mo fẹ́ fi dàka èmi dọ́gba tiẹ̀ ọ̀ya kò sí ẹ̀rí kó kéèyàn máa ṣe wá sí lọ́jọ́ mọ́ndé mú ẹ̀rí wá nínú alukur'an àti inú sunna nẹ́bí àti gbọ́n sọ̀rọ̀ àbá kó kéèyàn máa ṣe wá sí lọ́jọ́ mẹ́rin ọ̀wá ajẹ́ pé àárọ̀ òun náà ni kéèyàn máa ṣe wá sí lọ́jọ́ nù tora ààrẹ inú kùránì tó ní ká máa ṣe wá síjọ mọ́ndé àṣírẹ́ inú súnà nẹ́bì tó ní ká máa ṣe wá síjọ mọ́ndé àti ìgbẹ́wù sọ̀hábà ẹsẹ̀ yóò lé ní kó lè bá marú ọ̀rọ̀ tó ń sọ ni o ẹni tó mọ́ fẹ́ fi làkà ìmí dọ́gba tiẹ̀. ẹlẹ́ẹ̀kejì inú àwọn oṣù tá ní nínú Islam oṣù méjìlá ni Ramadan lóṣù ẹlẹ́ẹ̀kẹta Muharram lóṣù alákọ̀ọ́kọ́ mú ẹ̀rí wá nínú Qur'an àti nínú súnà àti jùlọ sọ̀rọ̀ àbẹ̀ ká máa ṣe wá sínú muharram ajẹ́pẹ́ wọ́n tó ń ṣe wá sínú muharram náà ajẹ́pẹ́ dídí àníwọ́ náà ń ṣe. ẹni kan lẹ́yìn wá pé àlẹ́bìrì ká máa ṣe wá síjọ sunday tábà wọn máa ṣe wá sí yẹn. inú kùránì tọ́wọ́ yìí pé ká máa ṣe wá síjọ sunday sọ pé jọ ìjọ sunday làwọn àyè máa ṣe lórí báyìí nítì òun mi ní kí n tó kí n tó nà ọ́ lẹ́gbẹ̀ẹ́ rí ní kọ́kọ́ fi làkàyè mi dọ́gba tiẹ̀ náà ń gbéra mi sí dédé rẹ èmi àti ọjọ́ dọ́gba lórí báyìí nítì tó mú ẹ̀rí wá wípé inú Al-Qur'an àti nínú súnà àti ìjùmọ̀wù sọ̀hábà pé ká máa síjọ Sunday àti pé ká máa ṣe wá sí ní muharram ká máa ṣe wá sí ní sọfà rabiul awwal rabiul thani jumada al-ula jumada al-thaniya rajab sha'ban tọ́ba nínú ramadan ká sọ́ọ̀pù ẹ̀ ká wá kọ́ntínú ní shawwal mo ní ìdílé lílu yẹn àti dùnkọ́lẹ́ àti dùnṣẹ́jà láéláé ò lérí. kí ló fà á nítorí pé wáàsí kò nílé kò sí lásìkò kò sí oṣù kan tí wàásù jẹ́ wọ̀ kò dẹ̀ sí oṣù kan tánàbí òkè ń ṣe wàásù kò dẹ̀ sí oṣù kan tánàbí máa ń sọ̀bù wàásù mo ti bi wọ́n léèrè rí mo ti bi àfa wọn léèrè rí mo ní yàfa fún mi lẹ́rìí pé ànábì máa ń ṣe wàásù ní muharram sọfar rabiul awwal rabiul thani jumada kula jumada thaniya rajab shaban tọ́ba dunu ramadan yẹ wa sọ yẹ wa kọ̀ sí ní ìṣàwọ̀ fún mi lẹ́rìí tí mo fi sọ. gbogbo tí ayé tó mi sọ ìròyìn kí òyìn ló gbé wáyé èyí ìyapa sí súnà eléyìí ọba súnà mu kò rí muwádìí òní kò sí ní muwá sí díàkì àmọ́ Ọlọ́run bó fi dé. torí pé ọ̀rọ̀ kẹni tó dá muwá tí ẹ̀sìn wọ́n fúnra ara rẹ̀ lọ́gbọ́ yé àwọn ọmọ rẹ̀ sì bẹ̀rẹ̀ sí máa tẹ̀lé lórí ẹ̀. ṣé bá ní táwọn fífún ìburú sí ní pé ọ̀gbọ́dọ̀ ó lè yapa sàhábà pé sàhábà ló sọ àtẹlé òun kọ́lọ́kọ́lọ́ rẹ sí wa àbọ̀bọ̀ ọba yapa jíjà bàtà bá sọ o di kó bí sọ pé kí máa jíjẹ ti di káàbì nípa yẹn ṣe péjà bàtà lọ sọ kìí sàmẹ́bì. àwọn sọ́bàá pé sọ ó ti di káàbì tó lè takò. wọ́n ti gbé ọkùnrin yìí sípò ànẹ́bì ti takò ó ti jáde kó ẹ̀sìn sí nìyẹn ibi tọ́rọ ibi tọ́rọ àwọn ẹni wọn burú sí nìyẹn wọ́n ti gbé sípò màásùm ẹni tó ń pé ẹ gbọ́dọ̀ takun tó àwọn ọ̀rọ̀ tí ti máa ń sọ yìí àwọn ọ̀rọ̀ àgbákò tí ò ní pilẹ̀ nú ẹ̀sìn ni yóò kẹ́ wo kẹ́ hàn yóò yìí ti tiraka yóò yìí ti tú yóò sì gbé láwọn ọmọ rẹ̀ lọ́wọ́ àwọn náà bá máa gbé káàkiri bọ́wá síbẹ̀ ṣe é fún wọn tó tó èyí gbọ́ rárá agídí náà àfi bíi tàtẹ̀tánì kọ́lọ́ bá kó sànù wa ni naam kílẹ̀ rí lórí ẹ̀rí wípé kò sígbà tá a lè ṣe wáàsí kò sí ìgbà tá a lè ṣe wáàsí àyàfi ìgbà tí ọba tọ́ka kójọ tọ́wájẹ́ sí kójọ níbi ibẹ̀ nìyá hà ní ọmọ jẹ́ irú gba ni kọ̀tọ́ka tó tó pé kọ̀tọ́ka jẹ kójọ ń bẹ̀gẹ̀ bìnrin nípasẹ̀ bàbá yìí ti kójọ sáà ṣe wáàsí. àwọn gbogbo ibi tó tọ́ka kójọ iná ìlà ti lè ṣe wáàsí. fine ẹ̀rí tọ́sọ bẹ́ẹ̀ tá a bá lọ wọnú àyà tó wà nínú suratul A'la súrọ̀ ilé tó wà nítòsí iná ni. sọ́ra níbi kò ní di kéèyàn kékeré rẹ̀ pẹ̀tẹ́ tí ó fi kàn. súrà ilé tọ́wà ń tò sí yẹn òun náà ní suratul A'la tábàlọ̀ wọ àyà tọ́wà ń bẹ̀ ọlọ́run bá ní ọlọ́run ilé ànábì máa fún àwọn èèyàn nígbà tí wá àti ọba fún wọn ní gbogbo àsìkò tí wá fún wọn inú àsìkò tí wá àti èèyàn jù òun náà nínú nítorí pé èso a máa fi àwọn èèyàn lẹ̀ àrẹ́bí sọ́lọ́ sàm jẹ́ pẹ̀lú ẹgbẹ́ tí rọ̀mọ́tọ́ ń bá ti wọlé tún fi láti ṣe àfihàn wọ́n máa ń di àwọn èso mọ́lẹ̀ wàhùnlé àbúwábù náà wọ́n dẹ̀ ti àwọn ẹlẹ́kùn náà wàfútì àbúwábù jánà wọ́n dẹ̀ ti lẹ́pàá jánà lẹ̀ òun náà pàlọ́ fi jẹ́ sí pé nínú àwẹ̀ ẹ̀mí àwọn èèyàn máa rọ̀ nínú àsìkò tí wà sí máa ń wọ etí àwọn èèyàn jù nínú àwẹ̀ ni ìwọ́n bá tó ní kákúlòsì ẹ̀ ọlọ́run sì nígbà tí wà sí bá ń sàǹfààní ká máa ti wà sí fáwọn èèyàn ìwọ́n nígbà tí wà sí sàǹfààní nǹkan oníkákó bá sílé ẹ̀rá tó dìjẹ́ ẹ̀rá tó dìjẹ́ kọ́ wá lè máa mọ̀ yí pé áyà tí mo tú yìí èmi tí mo tú bẹ́ẹ̀ pẹ̀lú ìfẹ́ ọ̀rọ̀ tí wọ́n kàn máa tú tíórì fẹ́nu tiẹ̀ àwọn òkè ṣe bẹ́ẹ̀. tẹ́ bá lọ́wọ́ tafsir ibn kathir tafsir ibn kathir rahimahullahu ta'ala ìbátan sọ̀rọ̀ ayé ayà yìí. wọ́n ní ayé nítorí àwọn ọba àlejò sọ ni pé zakir ilé anábì máa ṣe wáàsí fáwọn èèyàn haythu tanfa'u dhikra aw haythu tanfa'u tadhkira wọ́n ní nígbàkigbà àti láàyè kí ààyè tí wáàsí ọba ti máa ṣàwọn èèyàn láǹfààní tó ń pẹ́ haizu wọ́n máa ń lò fún zọ́rfù màkà wà zọ́rfù zaman wọ́n máa ń lò láti fi túmọ̀ àsìkò àti ààyè tí lárúbá bá sọ wípé jíjú haizu já àlùwàlàdù ìtumọ̀ ní pé mo dé lásìkò tí ọmọ kékeré yẹn tọ́mọ kékeré yẹn náà dé haizu ń bẹ̀yẹn ìmáàna àsìkò wọ́n ti máa lo haizu ìmáàna ìmẹ̀kà wọ́n sọ wípé wàkọ́tù haizu jùmùhúrù wà kíkùn mo dúró síbi táwọn jùmùú dúró sí sẹ́lá ní ti tó nǹkan tí lùkẹ́ sí ni sọ ní ti ni pé ìtayà yìí ń sọ ní pé gbogbo ààyè àti gbogbo àsìkò tí wàá tí ọba máa ṣàǹfààní fáwọn èèyàn ìgbà ní náà ní ká máa ṣe wáàsí fún wọn nínú àsìkò tí wàá tí ó sì máa ṣàǹfààní nínú àwẹ̀ wa. ẹsẹ̀ yóò lára kọ̀kọ́. àìjá wa lọ sínú hadith anabi sallallahu alayhi wa sallam. tí a kà ó wà nínú sahihul bukhari àti sahihu muslim ìdá ọhún náà láti fi pa wọn ètò ọmọ ara rí má òun náà lápàdà lògùn wọn sí yóò ti jẹ wọn pẹ̀lú gbọlọ tó láwọn náà ni wọn bẹ̀rẹ̀ rẹ̀. àníbi ni Mas'ud àdìsí wà látọ̀dọ̀ abdullahi ọmọ Mas'ud kọlọ wà lè jẹ lákọ̀ọ́ bá yọnu sí kọ́ọ̀lù ó sọ wípé káàní nàbí sallallahu alaihi wasallam àrẹ́bí jẹ́ ẹni tọ́já sí wípé yatakhawwaluna sẹ́rí nínú kéwú tábà lo káànà táwa fi fíìlù mudari ìtẹ̀lé yufidu mudawama wal istimrar ó túmọ̀ sí ti ẹ̀ǹtẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ gbà tí ò filẹ̀ tábà ní káànà yakulu ó máa ń báyìí wípé ó máa ń gbà àbí tí fíìlù mùdọ́rì bá ti tẹ̀lé kánà yùfíìlù mùdáwámà ó túmọ̀ sí pé yẹn tẹ̀ra mọ́ nǹkan yẹn kìí pàtì. wọ́n ní kánà rọ̀sù kánà nàbí sallallahu alaihi wasallam nínú oṣù ní ànábì jẹ́ni tọ́já sí pé yàtàkọ̀ wálù nàbì mọ̀wáìdọ̀ ó máa ń ṣe wáàsí fún wa láwọn ọjọ́ kọ̀ọ̀kan ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ní gbogbo ọ̀sẹ̀ gbogbo oṣù yányá fí àyàm láwọn ọjọ́ kọ̀ọ̀kan ní ọ̀sẹ̀ kí máa ń ṣe wáàsí fún wa bẹ́ẹ̀ kàròhíyà tẹ̀sílámà ti àlẹ́yìnà ìdí òjò kan máa ṣe fún wa lójoojúmọ́ òun ni pé kọ́ bá sú wa. wọ́n lẹ́nu ẹbí máa ń ṣe wáàzí fáwọn ní àwọn ọjọ́ tó pọ̀ àwọn ọjọ́ kọ̀ọ̀kan ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀. ajé sí pé ẹni tó bá wá sọ pé nu Ramadan á sọ̀pù ẹ̀ yóò fún wa ní dẹ̀lílù tí ó yọ Ramadan kú omi báyìí o. pé tó bá ti wá nínú Ramadan ànábì máa ń da dúró tó ń tí tùmọ̀ sí sọ pé ànábì a máa ṣe bẹ́ẹ̀ ní gbogbo ọ̀sẹ̀ ọ̀sẹ̀ wá yọ ọ̀sẹ̀ tí ọba àwọn ọ̀sẹ̀ Ramadan dẹ̀lílù tí ọba wá yọ kù wá nídìí ẹ o tóró lè yọ pẹ̀lú fẹ́nu ẹ̀ o ẹ̀sìn yìí lé ní. èjì eléyìí tí mo kà yìí ó wà nínú Sahihul Bukhari ó ní eléyìí tí mo kà yìí wà eléyìí tí mo fẹ́ kà yìí òun wà nínú Sahihu Muslim òun wà nínú Sahihu Muslim an Shaqiq Abi Wa'il wọ́n bá alákọ̀ọ́lọ́ Shaqiq Abu Wa'il baba Wa'il qal ọ̀sọ̀ yìí pé kánà Abdullah yudhakkiruna kulla yawmi khamis wọ́n ní Abdullah ọmọ Mas'ud a máa ṣe fún àti fún wa ní gbogbo ọjọ́ tó di ayé kúlù ni wọ́n lò ó kúlù àríyìn tí ó yọ ó kúlù iná ẹ̀ ní o kúlù tí wọ́n náà máa ń lò yẹn pé gbogbo lómìnì wá yọ inú gbogbo yìí àwọn nìyí tí ó yọ kọ̀míṣù àwọn kọ̀míṣù ní Ramadan kó mẹ́ torí kúlù rẹ o kúlù kúlù ni o. abẹ́rẹ́ ṣe tátímẹ́ǹtì díẹ̀ nìyẹn o gbogbo ọjọ́ khamis ní anabi sallallahu alayhi wa ni ní ibn Mas'ud máa ń ṣe wá àti fáwọn èèyàn gbogbo oníkúlù ọba kun tí ọyọ khamis jọ inú àwẹ̀ kú àbá ọlágídí ọba ní faqala lahu rajul ọkùnrin ká wá sọ fún ibn Mas'ud pé yá abá àdìrọ̀hman ilé baba abdulrahman ibn masudi ní pẹ́ bẹ́ẹ̀ inna nuhibbu hadithak a nífẹ̀ẹ́ wáàtí rẹ̀ tó máa ń tẹ̀ ìkúkọ̀ a nífẹ̀ẹ́ rẹ̀ yìí máa ń gbádùn ẹ̀ wa nashtahi ní sì máa ń dùn wá lawajidtu annaka haddatana kulla yawm ó wá ń dùn mọ́ mi pé kọ́ máa ṣe wáàtí ìfún wa ní ojoojúmọ́ instead tó fi ń ṣe lọ́jọ́ tọ́ọ̀dé nìkan yìí gbogbo ọjọ́ tọ́ọ̀dé yìí ó ṣe máa ṣe fún wa ní jojoojúmọ́ ní wù mí nù ni ọkùnrin sọ fún Ibn Mas'ud bẹ́ẹ̀. فقال ابن مسعود رضي الله ما يمنعني أن أحدثكم إلا كراهية أن أملكم kò sí ìkàkà tó kọjú mi tí ìfi máa ṣe wá àti fún yín lójoojúmọ́ agbára mi gbé ó ràn mí lọ́rùn bẹ́ẹ̀ àmọ́ èyí ni ìfẹ́ kó sùn tí n ń ṣe fún yín lójoojúmọ́ yóò padà sùn yín nítorí pé wọ́n bá sùn yín ní ìfi máa ṣe lójoojúmọ́ ó ní bákan náà ọba mẹ́rin wa ó ní inna rasulallahi sallallahu alaihi wasallam kana yataqawwaluna bil maw'izah nítorí pé ànábì sallallahu alaihi wasallam náà kìí ṣe wáàsí fún wa lójoojúmọ́ ó ní àwọn ọjọ́ nínú ọ̀sẹ̀ tí wọ́n fi ń ṣe wáàsí fún wa. fil ayyam ní gbogbo ọjọ́ ayé pátápátá ọba kúbi tó ti yọ Ramadan yọ Ramadan kó mẹ́ torí pé alitọ́ wa ń bẹ̀ yẹn bil istigraq gbogbo ọjọ́ ayé ọjọọ sáré pé ọjọ́ Ramadan ọjọ́ tàlìkìyàmà nu mo bèèrè níṣẹ́ mo ní sọ́jọ́ tàlìkìyàmà nu ni gbogbo ọjọ́ ayé karahiyya tasaama ti alayna nítorí pa anabi sallallahu alaihi wa sallam kó ni pa àti pé anabi ń wò yí pé wa bá so àwọn ẹ̀rí kó yé wa nínú kan tó yẹ sí pé ó bá súnà nẹ́bì mu ni tí ò tako súnà nẹ́bì gbogbo ìwọ tó bá ti wálé láti sọ́kàn wípé tó bá ti di náà ẹ̀yẹ́ gbọ́dọ̀ gbé wá síjù sílẹ̀ ni ó ti ṣe bídíà nínú àdìsọ́kàn rẹ nìyẹn torí pé òótọ́ ń jọ́sìn fún ọlọ́run ọba pẹ̀lú àdìsọ́kàn tí ò bá súnà mu pẹ̀lú àdìsọ́kàn yìí pé kọ̀ọ̀kan fi hàn máa ṣe wá sínú àwẹ̀ láti fi súnmọ́ lọ́wọ́ ọba láti fi tẹ̀lé súnà nẹ́bì eléyìí báyìí sì ni kò sí ẹ̀rí kankan mu tọ́wọ́ lè dàbí ìpọ́n lẹ́yìn tẹ̀gẹ́ mò ń sọ báyìí o ọba dàbí ń pé ọlẹ́rìí pé ìsọkìsọkùsọ ní sọ bọ́ta máa bọ̀ á fọ láyè dáadáa ọ̀rọ̀ ẹ̀kọ́ ni ẹni tó bá sì lẹ́rìí àyà rẹ̀ ìmọ̀ ńláyà ni àbẹ́ẹ̀kọ́ ni láàbí kódà bọ́bá wò pé kì ní aláàfáà yìí ni ọlọ́yìn báyìí ti wá ti ò ní ká torí ọ̀nà kéwú bí o ọ̀nà o so èyí ìṣẹ̀rù bá o kó lè bá múra dáadáa ní o ọ̀nà kéwú kò yí bá ní sí so bọ́ bá mọ̀ pàgbára rẹ̀ ọ̀ka ọ́ tẹ̀sí bẹ́tà báyìí sí kọ́ lọ yìnbá ìjàfà yẹn wá kọ́ wá yanjú ara rẹ̀ lórí ilé ìtọ́jú alẹ́ yìí torí àwọn ọ̀rẹ́ rí kankan fún nǹkan tí ń sọ yìí. naam nínú àwọn nǹkan tá a wá ní láti ti gbé yẹ̀wò nínú àwọn nǹkan tó ń gbé àwọn àbá sunna tí wọ́n ti ó yanjú tí wọ́n sì máa ìmọ̀ nípa ẹ̀sìn nǹkan tí wọ́n sọ lórí ọ̀rọ̀ ká máa ti wá sínú àwẹ̀ yìí nínú tíra tí sọ pé làgọ́ ibùdó màárì tí mo sọ lẹ́ẹ̀kan yẹn ẹja padà sínú tíra yẹn mo fẹ́ ka bòmí mbẹ́ inú tẹ́ pé tíra yẹn náà ni tíra tí tíra yìí wọ́n ṣe tíra yìí tíra ńlá wọ́n wá ti àdáfà yọ àwọn ibi tẹ́tí ń sọ̀rọ̀ Ramadan di mo fi ọlọ́run bá tọ́ dá ẹ̀mí mi dúra tí ó gbẹ̀mí di lọ́jọ́ gbẹ̀dẹ̀ àkìyámà èmi ni mo mú tíra ìwá fún jàbàtà látẹ̀kù jàbàtà ò rí láyé tíra tó fi sọ yí pé kéèyàn máa ti kéèyàn máa ti wá sínú àwẹ̀ ọ̀tọ̀ yìí èmi ni mo mú tíra ìwá kò rí rí láyé wàlọ́ọ̀hì mo fi ọlọ́run bá tọ́ dá mi tí ó gbẹ̀mí di lọ́jọ́ gbẹ̀dẹ̀ àkìyámà mo ni mo mú wa nígbà tó abẹ́ máa kan tí ò sínú tíra yẹn máa lọ ebe ni mo mú tí àìwá ẹsẹ̀ lè mọ́ ọyá ẹgbẹ́ tí wọn náà jáde mo sì ná kọjá rẹ̀ mo dìbẹ́ẹ̀sì pẹ̀lú àpá pé tí àtẹ̀mí mú fún yìí ní ti ń gbé jáde kọ́ eléyìí tí màá rí ni pé the next juma báyìí juma tó fọ́ọ̀lù báyìí àbá yìí bá bẹ̀rẹ̀ sí máa pé tíra ọ̀rọ̀ sọ fọ́ọ̀tì kọ́ ó ní tíra tó ní ká máa ṣe wá sínú àwẹ̀ rí n bá pe àwọn èèyàn ọyẹ ẹ̀fọ́ jáde ń bẹ́ kódà tíra yìí ló ń lọ pé ká máa ṣe wá sínú àwẹ̀ ọyẹ kabi ibi tí mo fẹ́ kà fún yìí mo wá kabẹ̀ fún ọjọ́ náà lọ mo sì kabẹ̀ bá bá jàbàtà. kò rí mi lọ́wọ́ torí kí ni ó wí gbàtó ní filaka yìí mi ṣeré òsì ní bá tì ní túkẹ́ wúkú mi àbí ẹ̀ẹ́dọ̀ ó kúkú ṣe tu tó fi rọ́nà lọ. ó rẹ̀ o tábàlọ́ page one hundred sixty eight nínú tíra náà page one hundred sixty eight náà wọ́n jẹ́ pé wáyé pé nínú àwọn nǹkan tó tọ́ láti máa ṣe nínú àwẹ̀ eléyìí tó yẹ pé téèyàn máa ń ṣe nínú àwẹ̀ yóò máa gbalada eléyìí tó pọ̀ òun náà ni pé kí ajẹni tí yóò máa ṣe wáàsí tí ó dẹ̀ máa kọ́ra ẹni lẹ́kọ̀ọ́ alukur'an nínú Ramadan naam eléyìí báyìí wọ́n ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó ń pé Qadi Abu Ya'la rahimahullahu ta'ala nínú àwọn hanabila nínú àwọn àlàyé tí wọ́n ṣe nìyẹn lábẹ́ kíni lábẹ́ hadithu tí a wípé anabi sallallahu alaihi jibril alayhi salatu wasalam a máa wá kọ́ ní ẹ̀kọ́ al nínú gbogbo òru Ramadan tí a bá lọ wo tírà yìí page one sixty nine ni kì í sixty eight tí mo sọ lẹ́ẹ̀kan yẹn. ولي وكذا قال قاضي أبو يعلى وغيره من أصحابنا أيضا ودل الحديث أيضا على استحباب دراسة القرآن في رمضان والاجتماع على والاجتماع على ذلك وعرض القرآن على من هو أحفظ له وفيه دليل على استحباب الإكثار من تلاوة القرآن في شهر رمضان wọ́n ní nínú hadithu jibril ta kàlẹ́ kan yẹ pé jibril àmọ́ wá kọ́ ànábì lẹ́kọ̀ọ́ nínú gbogbo òru àwẹ̀ yẹn wọ́n ní ẹ̀rí ń bẹ́ẹ̀ wàdẹ́lẹ̀ hadithu wọ́n láti ti yẹn tọ́ka bákan náà aláfi ìbábi dirasati al-Qur'an nípa nínú tá fẹ́ tẹ́ ọmọ àgbàládá lórí ẹ̀ ni pé nínú Ramadan ká máa kọ́ra wa ní ẹ̀kọ́ al aláfi ìbábi dirasati al-Qur'an ká máa kọ́ra wa ní ẹ̀kọ́ al fi Ramadan nínú Ramadan wal àìláàbáàlì kájẹ̀ kóra wa jọ papọ̀ lé lórí ká kóra wa jọ lórí bá ń kóra wa lẹ́kọ̀ọ́ alukur'an nínú àwọn tọ́tọ́ tá a lè sínú Ramadan ni. wọ́n ní bákan náà wà á rúdi kur'an ala man huwa ahfazu lahu ká gbé kur'an lọ sọ́dẹ̀ ntọ́ ha dáadáa ká ní kọ́ máa tọ́ fún wa. ẹgbẹ́ nǹkan mẹ́ta ni ká máa kó ẹ̀kọ́ alukur'an ká sì kójọ papọ̀ lé lórí kẹlẹ́gbọ́n wà nìkan lọ́mọ wa dá sínú ilé rẹ̀ ó kó àwọn tafsir torí kì í yá lómi bá àbá tí ìládélẹ̀ báyìí ká kóra wa jọlé lórí ká máa wá kóra wa ní ẹ̀kọ́ alukur'an ká kóra wa bá ti máa ké ká kóra wa bá ti máa kà ká kóra wa bá ti máa gbàgbọ́ yìí yẹn tó lọ́wọ́ bá àdékẹ́lá ń sọ ká máa ṣàlàyé ẹ̀ fúnra wa kẹ́lẹ́ bá wọn mọ̀ kọ́ yàtọ̀ wọ́n ní wàá yàrùdé Qur'an àìràmà ìwà àfọ̀dùláwù tó bá wọ́n jẹ́ sí pé tìláwà lọ fẹ́ ṣe wá gbé e lọ bá ẹni tó bá mọ̀ ká jù ọ lọ èyí ò ní ìdíkà kójọ pọ̀ lórí lọ bẹ́ẹ̀ tó mọ̀ Qur'an ká dáadáa ní kọ́ máa ṣe tìláwà fún ọkọ máa ká kọ́ máa kọ́ ẹ bákan náà wọ́n ní wàfíì dalilun ala istihbabi al-iksari min tilawati al-Qur'an. gẹ́gẹ́ bó jẹ́ pípọ̀ wà ń bẹ̀ wípé mustahabu ni ká kọ̀ ní Qur'an kíké ẹ rí i pé ọ̀tọ̀ ni kíkọ̀ ní Qur'an kíké ọ̀tọ̀ ni ká máa kẹ́kọ̀ọ́ ní Qur'an ká jó ká kó lọ papọ̀ lórí ẹ̀ ọ̀tọ̀ ni kí mo gbé mo gbé Qur'an lọ sọ́dọ̀ yàgbé kọ́kọ́ mi tó pé kíkọ̀ ní Qur'an kíké èmi nìkan lè dájú òkó sínú mọ́sálásí àbínú yàrá mi ẹlẹ́ẹ̀kejì òní pé mo gbé lọ sọ́dọ̀ èèyàn nítorí pé mi mọ̀ ké fúnra mi ìyún náà tọ́nu ọ̀wẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni pé ká máa wá kọ́ra wa lẹ́kọ̀ọ́ alukurani kété kúwọ̀ nìkan lọ́mọ dé ake kò sí nídìí kó gbé lọ sọ́dọ̀ nìkan máa kọ́ gbogbo akákójọ pọ̀lé lórí ká máa ṣe wá sí tẹ̀fsíìrù nínú Ramadan. àfáwà Ibn Rajab al-Hanbali Ma'arif wọ́n jẹ́ kẹ́lẹ́ iye wa bẹ́ẹ̀. àbákanáà nínú àwọn onídìí tí a bá lọ wọnú tíra kan tí wọ́n pè ní asọ́mu júnà asọ́mu júnà àwẹ̀ tẹ́ ń wò yẹn o ó di ìsọ́ni tí ó máa sọ yẹn kúrò níbi tọ́lọ́wọ́n bọ̀ fẹ́. àárín tíra náà ẹ jẹ́ kí a lọ wo nǹkan tí wọ́n ṣàlàyé mẹ́ káyọ̀ ṣe tíra yìí Dr. Khalid bin Abdulrahman bin àgbà àgbà fáà sunna ni wọ́n. ẹni tó wá buwọ́lu tíra náà pé tíra náà dá kí gbogbo ayé máa kà al-allamatu sheikh olùmọ̀lánlá ni àgbàfà abdullahi ibn abdulrahman ọ̀gá o àtàkàyé o gbogbo ni o ibn ibnu tẹ ẹ ah, ibnu um, sheikh alalbani wọn jẹ kóyà pé àfa yìí àkídà rẹ lálàáfíà dáadáa sheikh Salim ntẹmíl wọn náà àfa yìí àfa àtọ dáa ni sheikh rabi alimadikali wọn náà àfa yìí àfa àtọ dáa ni nítorí àfa yìí àfa tí ó dúró lórí kí Ọlọ́run bá wí sílẹ̀ anábì wí ni wọn jẹ kọtíra àkídà sọyìn àníjì sheikh abdullahi jibril wọ́n kọ síra àkídà tẹ̀sílù àkídà ti ìsìlámíyà àkídà tó lálàáfíà tó gbádùn náà kójọ síbẹ̀ àfáyí sì ní kéèbè nílà fáyí kéde bá wọn pé problem àfáyí pọ̀ gan. kódà ìmáàmù lìbẹ́yàkí tó ṣe súnẹ́rù lìbẹ́yàkí kèfèrí lọ́dọ̀ àfá wọn lọ́dọ̀ àfá wọn pípù yìí kèfèrí lọ́dọ̀ rẹ̀ adẹ́gbẹ́ súnẹ́rù lìbẹ́yàkí ayọ̀kùnrin tíra àdìsù ẹ̀sìn ni ẹ. ààrẹ kàmá tó ń pẹ́sà lè gba àdìsù lọ́dọ̀ kèfèrí ibi tó ti wí ń bẹ́ ń bí o ẹ̀gbẹ́ mi máa ń gé ni èmi máa ń gbà wá sí rẹ̀ níwà gbọ́ níwà yọ̀bẹ tì níwà rẹ̀ ńge ńge níwà máa plé rẹ̀ nítorí àgbákò tó ni. ọba alẹ́kẹ́ abágbà mi láàyè lálẹ́ na mo yẹ ṣe lánàá màá tó ọba n plé rẹ̀ lálẹ́ yìí a ti ń katakata ti àfa yìí máa sunna. sọ yi, mo fi mo na. onímọ̀pẹ̀ ní asọ́ọ̀mù júnà awẹ́ odi ìsọ́ni tí ó máa sọ́ni kúrò níbi tí ọlọ́run bá ní kẹlẹ́ ọ̀fẹ́. náà àbájẹ́ kó yé wa nínú tíra yìí àwípé nǹkan ẹlẹ́ẹ̀kẹsàn-án ó yàtọ̀ fún tíra tí mo tíra tí mo yẹn nǹkan ẹlẹ́ẹ̀kẹwàá ibi az-Zuhaili làwọn kà sí eléyìí nínú táwọn tó táwọn ṣe nu Ramadan oní ni al-ishtighalu bil-ilm káká ìrojú pẹ̀lú pé ká máa kọ́ ìmọ̀ ẹ̀sìn ẹni tó gẹ́ papọ̀ pẹ̀lú ilé ìdìbò kàrá nìyẹn al-ishtighalu bil-ilm nínú tó tọ́ táwọn ṣe nu ẹ̀sìn nínú Ramadan oní ká kó àìrojú pẹ̀lú pé a máa wá ìmọ̀ ẹ̀sìn lọ a máa lọ sí ìjòkó tẹ̀fsìrì àwọn ìjòkó wá àti láti máa gbàgbọ́ yẹ̀sìn wa wọ́n ní ká kó àìrojú pẹ̀lú pé kọ́ bákan náà wà tilawati alukur'an káàsì máa kí alukur'an dáadáa ó túmọ̀ sí pé al-ishtighal bil-ilmi ó yàtọ̀ fún tilawati alukur'an ọ̀tọ̀ ni kéèyàn máa ké kur'an ọ̀tọ̀ ni kéèyàn máa bízí pẹ̀lú pé ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn méjèèjì lọ́tọ̀ ní Ramadan. wọ́n ní khassatan wa mudarasatuhu tàbí al-ishtighal bil-ilmi wa tilawati والمواظبة على الأذكار كاتي ما دون ما هو أذكار ودادا أما ذكر و كما دون ما دادا وذلك لكون رمضان آه شهر القرآن ونذكر رمضان جاء القرآن قال تعالى الله بالك شهر رمضان الذي أنزل فيه القرآن oṣù رمضان ọjọ́ oṣù tá a sọ alukur'ani kalẹ̀ nínú ẹ̀ hudan linnas alukur'ani yóò máa babayinati min alhuda wal furqan yóò ti máa jí àwọn àlàyé tó clear láti inú ìmọ̀nà wa bákan náà yóò máa jẹ́ tí ó máa ṣe òpin yà láàrin òdodo àti irọ́ yóò sì máa ṣe òpin yà láàrin àwọn ẹni òdodo àtàwọn ẹni irọ́ yóò sì máa ṣe òpin yà láàrin àwọn ọmọ náà àtàwọn màlìjẹ́nà. wọ́n ní ẹ̀rẹ́ wà nínú suratul baqara àyà one eighty five. wọ́n ní bákan náà kama anna fi dhalika ibtida'un bi sallallahu alayhi wa sallam wọ́n ní bákan náà ẹgbẹ́ bó jẹ́ tó wà ń bí báyìí ìmọ̀ kọ́sí ànábì sallallahu alayhi wa sallam حين كان يلقاه جبريل عليه السلام في كل ليلة من رمضان فيدارسه القرآن وني أجلوري لي قلنا نك جبريل أما وابا النبي نقول رمضان أسمى وقوني أقوى القرآن سو إبنا أيوة بيك على ما قويكم على ما سي على إيه على إيه إداجو القرآن àti àwọn ìtumọ̀ rẹ̀ fúnra wa nínú Ramadan. Insha Allah Ta'ala à ń torí àsìkò wa àìbí ni aláǹfààní àti dúró sí lónìí pẹ̀lú gbọ́dọ̀ ọ̀bà tó pé a fẹ́ gba ìbéèrè dáadáa ṣé bá ní sìn Insha so gẹ́gẹ́ bí a ṣe ṣàlàyé wípé a fẹ́ kí ètò náà máa lọ a fẹ́ kí a máa kọ àwọn ìbéèrè wa ránṣẹ́ kí á dẹ̀ máa kà á ní ní sísẹ̀ntẹ̀lé ká sì máa dáhùn rẹ̀ ilé tọ́lọ́mọ àlékelá bá ní kí á rí dáhùn níbẹ̀. aqulu ma tasma'un أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل من كل ذنب سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك آه، السلام عليكم ورحمة الله ẹni béèrè yìí béèrè pé kí ni yàtọ̀ tí ń bẹ láàrin tẹkfiri àti àwọn Boko Haram. naam. ìbéèrè yìí ó yà àwọn èèyàn lẹ́nu torí ó kọ tí wọ́n gbọ́ sí kejì yẹn ó kọ ńlá ni àmọ́ lára ìdí tá a ti gbé wá sí ìkàlẹ̀ náà nù wàláhì ó rí yọta bá tó ń gbó pa àwọn tẹ̀kìrì náà tá a ṣe hé tá a ṣe bá a ṣe ṣéun náà nítorí pé kò sí yàtọ̀ láàrin àwọn àdìsọ́kà àwọn boko haram tẹ́fí ẹ̀mọ̀ pé yọ máa yà yín lẹ́nu pé kí ni wèrè tó sí àwọn boko haram tẹ́fí ká lọ máa ju bọ́ọ̀bù sí mọ́sálásí nǹkan tó fa ni pé wọ́n gbà pé àwọn tí kírun mọ́sálásí èyí ṣe mùsùlùmí kèfèrí ni wọ́n irú ẹ̀ náà lọ́wọ́ lọ́rùn àwọn eléyìí náà wọ́n gbà pé èyí ṣe mùsùlùmí ní mọ́sálásí wọ́n lè ju bọ́ọ̀bù lé lórí àbí wọ́n lè ju bọ́ọ̀bù lé lórí. wàláì nítorí pé wọn àgbà yín pé mùsùlùmí náà yín tẹ̀ ń kírun bẹ́ẹ̀ ẹgẹ́ bá boko haram náà ṣe gbà pé mùsùlùmí náà wọ́n ti ń kírun mọ́sálásí náà ń ju yẹn nítorí ẹ̀ náà fi ní dáhùn sálámà yín torí pé kèfèrí ni nítorí ẹ̀ náà fi ní kírun lẹ́yìn nítorí ẹ̀ náà fi ní jẹun tẹ́ bá pa nítorí ẹ̀ náà fi ní fẹ́ ọmọ lọ́dọ̀ yín sọ́ra ẹni tì nítorí sẹ́rí ìdájọ́ ọyọ́ kan tó kù ní táwọn sọ ni pé àwọn ò tí ì lágbára níjọ́ táwọn bá lágbára ìdájọ́ kan tó kù náà ni pé káwọn máa pa wá mo fi ọlọ́run bá búra ọlọ́run ní fún wọn ṣe wàláì ọlọ́run ní fún yín ṣe o sọ́ra ẹni tì àwọn náà sì ní gbà fún yín ànígbà ah, o so etí abẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé eléyìí báyìí kò sí yàtọ̀ láàrin àwọn méjèèjì fọlọ́ọ̀ì so kọ́lọ̀ bá kó sànù wa báwọn tọ̀ wọn náà tẹ́lá àwọn boko haram náà tẹkfiri yún làwọn náà khawarij làwọn náà àwọn náà máa ń pe mùsùlùmí kèfèrí ni àfàwọn tó bá wà lára wọn nìkan àwọn ara wọn nìkan tó bá ti wà nù jẹ́mọ́ wọn ni èsè kèfèrí ẹ ti gbá wọn lẹ́nu àbẹ̀sẹ̀ rí nìyẹn ẹ tó ti wà lára wọn tí ń tẹ̀lé àbáwọn nìkan ni òkè ń ṣe ọ̀ bá àwọn ṣe gbogbo ẹ̀sìn kọ́ ọ múra sẹ́sì jù bẹ́ẹ̀ lọ tó ti máa tẹ̀lé afọ àwọn kèfèrí ni ẹ́ sẹ́mi kí bá ṣe orí náà nìyẹn àbí wọn yàtọ̀ síra wọn ìbéèrè nìyẹn. na ẹni béèrè ìbéèrè pé àmì tí a máa ń ṣe nígbà tí a bá ka fàtí àmì iná ó lẹ́tọ̀ọ́ láti máa ṣe nígbà tí a máa ń ṣe dùn án. lára àwọn nǹkan tí ìjòkó yóò mójútó wọn fẹ́ kájú ààrẹ gbà ní o wàláhì kí ẹ má ta àmì tẹ́ ẹ bá ń ṣàdúà bẹ́ẹ̀ bá ń ṣàdúà fún ọwọ́ adákẹ́ bíi ti gidi. ẹ ọmọ sọ pé inshallah nígbà tí wọ́n ní kámẹ́tà mi mọ́ tọ́mọ sọ pé inshallah mo wá rán ìyàwó tèmi sí ìyàwó àfa àwọn jàbàtà mo ní ẹyin ti ṣe fídíà o fún mi lẹ́rìí pé ká máa ṣe inshallah tẹ́ ẹ bá ń ṣàdúà ẹ̀rí nínú súnà tó ní ká máa inshallah wàláhì bídíà ní kí a máa ṣe insha Allah tàbá ti ń sàdúrà fún yàn kò yé wọn. àwọn míì wá ní ṣe insha Allah àwọn ìdákẹ́ bíi ìsìgìdì ni wọn ní dáhùn tó ẹ ti kẹ́ mọ́ òpèrú kí lélẹ́yìn yìí máa ń ṣe àmì tí a máa ń sàdúrà àdílà tó pọ̀ wá fún. kí àwọn àdílà náà Ànábì sallallahu alaihi wasallam ló jẹ́ kó yẹ wá wípé gbogbo ìgbàkígbà tí a bá ń sàdúrà fún ọmọ ìyá rẹ̀ ní kọ̀kọ̀ téèyàn bá ń ṣàdúrà fún ọmọ ìyá rẹ̀ níkọ̀kọ̀ ọlọ́run ọba àlekè lọ́wọ́ àyàn màláìka kẹsì yàn wípé gbogbo àdúrà téèyàn bá ti ṣe fọmọ ìyá yàn kí mọ́lá kí mọ́lá kù yẹn kí áńgẹ́lì yẹn máa sọ pé àmín wàlákà mítìlùhù àmín wàlákà mítìlùhù mọ́lá kù yẹn máa sàmì sàdúrà tá a bá ń ṣe yóò mọ̀ wá ní tó ọlọ́run ọba gbàdúrà rẹ tó ń ṣe lórí ọmọ ìyá rẹ o ọlọ́run ọba ó sì fún wọn náà nírú tó ń tọrọ fọmọ ìyá rẹ yẹn ẹ̀rọ kò sí pàtó ká máa sàmì lọ́lọ́run ní kí màláìka máa sàmì tẹ̀síra náà tẹ́rí pé kẹta kàtà náà sọ so inshallah ìjókòó yóò padà yanjú ẹ̀ dáadáa á kẹ́rì wá bá mú lórí ọ̀rọ̀ àmì náà ni àti kẹta kàtà tá ẹ lé inú tíra kàtà tí ní kí ẹ má sàmì tí ẹ bá ń sàdúrà ìròrí tí wọ́n nù ni ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta. ní bẹ̀rẹ̀ ìbéèrè pé àwọn kọ̀wárìjì tí wọ́n gbà pé nǹkan táwọn ń ṣe àkídà wọn so right àbí bákan náà wọ́n gbà pé àwọn ń ṣe mistake yìí naam ah wọn gbà pákìdá wọn gbà pákìdá wọn ráìtì ni o wọn àti gbà fáwọn ṣe mistake ṣé báyìí nìyí báwọn ọ̀gá wọn tí wọ́n jẹ́ ní ìṣáájú wọn báwọn náà yìí ṣe rí lélẹ̀ àwọn náà gbà fáwọn ṣe mistake wọ́n lè gbà fáwọn ráìtì náà fi kàfọ́rọ̀ áàlì náà lè fi jáde lé áàlì lórí tí wọ́n fi tẹ̀lé áàlì mọ́ bákan náà wọ́n fi kàfọ́rọ̀ náà fi pé ah, Muawiya náà ní kèfèrí nítorí àyà táwọn náà dágbọ́yé fúnra ara wọn tán sì gbọ́ àyà inil hukmu illa lillah àyà ẹ̀ làwọn náà dágbọ́ ẹ̀rẹ́ báwọn ilé náà ti máa ń dá àyà mú tí wọ́n ní kùnlá lórí àgọ́yà àwọn tó ṣáájú bẹ́ẹ̀ làwọn ilé náà dá mú jọ nílọ́hùn tí wọ́n kùnlá lórí àgọ́yà àwọn tó ṣáájú wọ́n ké fún wọn títí àwọn náà gbọ́ o báwa náà ṣe ń ké nìsín ṣé bá ní ti kọ́lọ́ ọ̀bàjẹ́ kan gbọ́ ni tó kọ́lọ́ ọ̀bàjẹ́ kan kó sànú. wọ́n ní ṣé a lè máa mú ẹ̀sìn wa lọ́dọ̀ tí wọ́n máa ń pa irọ́. naam wọ́n ní tí a lè máa mú ẹ̀sìn wa lórí nítorí wọ́n máa ń parọ́ a lè mẹ́sìn lọ́dọ̀ ẹ̀ láláì. nínú àwọn n tó ní agbára jù lọ́dọ̀ àwọn àfa òní hadith òun náà ní irọ́ pípa. tó gbé ẹni tí ń parọ́ báwo lọ́kàn wá lè fẹ́ balẹ̀ láti mú ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ láíláí. tẹ́wárí ọ̀gá òpùrọ́ láyé àfájàbátá ni. Ah, eléyìí tí mo ń sọ yìí mo fi ọlọ́run bá tó dá mi mo fi búra wàláhì làdín níbi tí mo wà yìí mo kọ́ ti àwọn irọ́ tí ó pọ̀ tí àfa ń pa mo kọ́ ti ẹ̀ síbi báyìí àfa máa ń pa ìyá láyà rọ wàláhì so a kọ́ ti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ náà eléyìí tó ń pẹ́ a ìjòkó yọ padà máa rẹ̀ pẹ̀lú so nígbà tá a bá bẹ̀rẹ̀ sí máa yanjú àwọn nǹkan kọ̀ọ̀kan tá a bá débi ọ̀rọ̀ ọ̀rọ̀ máa play gbogbo bí tá a bá jẹ́ máa ń parọ́ and àwọn lectures mo máa ń play rẹ̀ dáadáa ṣé bá ní tìtorí pé a play ọ̀rọ̀ rẹ̀ a wà sí iná kiri ó ní báyìí ní tí mi bíbí pí aláti play nǹkan kan ni pé a fẹ́ fi complete tà náà ni a dẹ̀ fẹ́ kí ó gbà wá lásìkò ká má rí eléyìí báyìí complete torí pé pẹ̀lú a mọ̀ masala mi pẹ̀lú ògo Ọlọ́run ṣé bá ní tì bó ṣe rí nìyẹn. àwọn prógámù tí à ń ṣe ẹni tó bá fẹ́ máa ní kọ́pì rẹ̀ lọ́wọ́ yóò rọrùn púpọ̀ ẹni tí ó bá láǹfààní láti máa lọ sínú whatsapp bóyá kí ẹni bẹ́ẹ̀ kó kọ nọ́mbà tí a fẹ́ pè yìí kó wa kọ pé add me gbogbo àwọn program táwọn ti ń yà pẹ̀lú ògo ọlọ́run a máa rí kọ́pì ní inú rẹ̀ o oh eight one eight five three four sixty fifty lẹ́ẹ̀kan sí o oh eight one eight five three four six zero five zero. ẹni béèrè ìbéèrè pé tó dáa kí ẹni tí ìwọ̀n àti obìnrin tó jọ ń fẹ́ra wọn tó yẹ pé wọn ò tí ì di lẹ́ẹ̀kan sí. okay. oh eight one eight five three four sixty fifty lẹ́ẹ̀kan sí. Eh, oh eight one eight five three four sixty fifty kẹ́kàn tẹ́sẹ̀jì pé admin pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run ẹ máa ràn fúgàmù ẹ máa rí kọ́pì mẹ́ẹ̀. so ń béèrè ìbéèrè pé só lẹ́tọ̀ọ́ obìnrin tí wọn àtọkùnrin tí wọ́n ń fẹ́ra wọn tí wọ́n ti yọjú sílé wọn ó wá fẹ́ ra ẹ̀bùn fóbìnrin yìí wọ́n lè jọ jáde pọ̀. na obìnrin tí èèyàn àti ẹjọ́ ń fẹ́ra wọn àmẹ́yìn ò tí ì gbàyànjá lọ́dọ̀ àwọn òbí rẹ̀ èèyàn ò tí ì yọjú sí wọn lé kò lẹ́tọ̀ọ́ kí èèyàn àti ẹ̀kí ẹ̀jọ́ máa jáde papọ̀ torí pé obìnrin yìí àjìnàbí àlọ́jẹ́ sí yàn obìnrin àjòjì ni gẹ́gẹ́ bí àwọn obìnrin yòókù náà ti jẹ́ yóò lẹ́tọ̀ọ́ ká máa rìn papọ̀ pẹ̀lú wọn bẹ́ẹ̀ náà lóbìnrin yóò tọ́ àmúyẹ̀ lè ra ìbùkún kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣé bá ní sìn àmọ́ pé àjọ wa máa rìn papọ̀ ṣé bá ní sìn eré báyìí kò bá ṣe rí àlọ́. ìbéèrè <laughs> wọ́n ní gbàtà nàbí ní kúlù bid'atin dọ̀láàlà kúlù nù rẹ̀ nì kúlù yìí náà ni ó kúlù náà ni abẹ́ kẹsàlẹ̀ kẹsàlàyé kúlù nì. náà ẹgẹ bá ti sọ kó kẹnu torí pé wọ́n máa ń pa nǹkan tán sọ lórí kan sọ bẹ́ẹ̀. sẹ́rẹ́lẹ̀ yìí òun lè gbà á bí ọ̀sẹ̀ mẹ́rin wàláhì tá a máa yanjú ẹ̀ kéde wíkú ibà èyí ti repetition ọ̀kan ọ̀jọ̀ kan ni lórí ọ̀rọ̀ kúlù bí dáa ti ń gọ̀ lálá kúlù yìí náà níṣẹ́ mọ̀ ń wá ń tọ́jú kúlù yìí níṣẹ́ kúlù náà ni o. tẹ́rí hadith tó ń kà yẹn gan òun gan ló ń kó fọ́ lẹ́nu fún wa. sébà ní ti ọ̀tọ̀ ní tá ànábì ń sọ ọ̀tọ̀ ní tá ń sùn. so ìtumọ̀ ní pé gbogbo àmọ́ gbogbo kí lànàbí ń sọ ànábì ní kúlù bídáàtì ànábì ní gbogbo bídíà kí ni ìdájọ́ rẹ̀ bọ̀láàlà ànùní. ìtànàbí wí nìyẹn kúlù kùlíyà tó wà ń bẹ̀ yẹn gbogbo tó wà ń bẹ̀ yẹn ń tán sọ ní pé gbogbo bídíà lánà ìtumọ̀ ẹni pé kò sí ní ìtọ́jà nínú bídíà. kò sí bí tànàbí sọ pé kúlù bídíà ti kúfù kò sí bí tànàbí sọ pé gbogbo bídíà kúfù ní ẹni ká má di ìdìnnà wa ìbí tànàbí sọ pé kúlù bídíà ti kúfù gbogbo bídíà ni kúfùrù kò sí bẹ́ẹ̀ láyéláyé nítàdébí sọ pé gbogbo bídíà lànà àwa náà sì gbà bẹ́ẹ̀ ẹni tí a máa ń lo kúlù lé lórí òun lẹni tó bá sọ wípé bídíà tún hasan ń bẹ bídíà tọ́jà ń bẹ a ní a ah, ó ti tako kùlíyà ó ti tako kúlù tánẹ́bí wí alẹ́bí ní gbogbo bídíà lànà ṣé ìtọ́jà máa ń bẹ nù ànú bí ìtumọ̀ kúfùrù ni ìṣe kèfèrí ìṣà ìgbàgbọ́ kò sí ànẹ́bí kò sí àdìsá àánú èyí bẹ́ẹ̀ bá fẹ́ kéwú fún wa ẹ máa tú kéwú gbogbo bídíà àánú lànàbí pé so ẹ bá ní sí nítorí ọ̀rọ̀ jẹ́sí pé tábàlọ̀ wọnú kìtàbù tawhid sharhu tábàlọ̀ kìtàbù tawhid Sheikh Salih Al-Fawzan page one seventy gbàtà mẹ́ta láyé ọ̀rọ̀ kúlù yìí wọ́n ní tẹ̀m̀bí ìhùn wọ́n ní ẹja ti tani jí fúnra wa lórí ìwọ tó o bá gbọ́ kúlù yìí ìtanijí rẹ̀ o wọ́n ní man qassama al-bid'ata ila bid'atin hasana wa bid'atin sayyi'a gbogbo ẹnikẹ́ni tó bá pín bídíà sí pé dáadáa ń bẹ nínú bídíà aburú ń bẹ nínú bídíà fahuwa mukhti'un aláṣìṣe èèyàn ni mukhalifun li qawlihi sallallahu alayhi wa sallam irú ẹni bẹ́ẹ̀ ti ta gbogbo lọ́wọ́ ànábì tó sọ pé kullu ti ń dalalah gbogbo bídíà lánàá wọ́n sọ pé dáadáa ń bẹ nínú ẹ̀ وللأن النبي صلى الله عليه وسلم حكم على البدع كلها بأنها ضلالة tolika ìdájọ́ tá nàbí ìdálé gbogbo bídà lórí oníkẹ́ gbogbo ẹ̀pá wáta lánàá wa hadha yaqul ẹni wọ́n sọ pé laysa kullu bid'atin dalalah kìí bal hunaka bid'atun hasana bídà sọ́dà ń bẹ ó túmọ̀ sí pé kullu bid'atin dalalah ẹ̀rí ni láti tapo ẹ̀ tọ́ba rẹ̀ pé dáadáa ń bẹ nínú bídà jẹ̀má àwọn òsínú àwọn tí ń sọ bẹ́ẹ̀ àwa náà gbà pé kò sí bídíà kan tọ́da àmọ́ tá à ń sọ ni pé kèé ṣe gbogbo bídíà ló gbé jáde kóònù Islam tábà ní gọ̀láàlà ní bídíà gọ̀láàlà ò túmọ̀ sí gbogbo yẹn jáde kóònù Islam ó yẹ báyìí nìsí wà wá jáde ká bọ́ọ̀lù fàhádà àbẹ́bí náà di kèbè nínú tí gọ̀láàlù bá ti ń jó owó gọ̀láàlù bá ti ń jẹ́ kúfúrú wà wá jáde ká bọ́ọ̀lù fàhádà ńkọ́ ọlọ́ba sallallahu alaihi wasallam ó ṣe àìmọ̀kẹ́ nípa àwọn ìdájọ́ ẹ̀sìn kọ̀ọ̀kan a ti fọ̀nà mọ́ afún wọn nínú búwà àti kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn. àwọn ọmọ àwọn ọmọ anabi Yusuf wọ́n sọ fún àwọn ọmọ anabi Yakub wọ́n sọ fún anabi Yakub pé innaka lafi dhalalika alqadim ó ti wà nínú àṣìṣe rẹ tó ti pẹ́ yìí náà nípa anabi Yusuf innaka lafi dhalalika ajẹ́ pé àwọn náà pé bàbá wọn kébìrì nù tó táwọn ilé bá ti rí dọ̀lá síbẹ̀ ní tìtò eléyìí báyìí inshallah ta'ala a máa padà yanjú ẹ̀ síbẹ̀ ní ti gbogbo àwọn ìrújú tó máa ń gbára lé lórí ọ̀rọ̀ tó ń sọ pé bí gbogbo bídíà ní kúfùrù lásàlàyé pẹ̀lú gọlọ́ọ̀ ọba a ẹ̀ ní fọ̀síwẹ́wẹ́ síbẹ̀ ní ti àmọ́ kúlù bídíà ti ń gọ̀ lálá ní ti ń sọ ní pé gbogbo bídíà lànà kúlù yẹn ní ti sí inshallah ta'ala àwọn àti pé ìbéèrè ti tán wájú abádẹ̀wò àsìkò náà a rí pé àsìkò náà ti ó ti tó inshallah ta'ala àádùn sí báyìí lónìí àtọ́bá tó di lọ́la pẹ̀lú gbọ́lọ́wọ́n ba a máa tẹ̀síwájú pẹ̀lú àlàyé mi nínú àwọn ìrújú àwọn pípò yìí àmọ́ rò pé pẹ̀lú eré báyìí. àwọn ní sẹ́lòtọ́ ni ìyá ànábì ó wọná àti bàbá ànábì insha Allah ta'ala eléyìí báyìí náà nínú àwọn nǹkan tá a padà máa yanjú subsequently ni tá a padà máa ṣàlàyé lọ́jọ́ iwájú ni síbà ní sí. nǹkan tó fà á ni pé àwọn ìbéèrè kan máa ń bẹ tó ẹ pé ó máa ń bùkátà àlàyé tó pọ̀ tó ẹ pé yóò ní di lecture lórí ẹ̀ ni ẹ̀jẹ̀ understand nítorí bá jẹ́ bùkátà àlàyé tó pọ̀ tí ẹ bá ṣe ní ṣókí ńgbà míì àwọn yẹn lè ṣì gbọ́ kò ní báyìí ní ti àdẹ nífẹ̀ẹ́ kí a sì ọ̀rọ̀ ẹ̀sìn gbọ́ ànífẹ́ ká sì àlámọ̀rí ẹ̀sìn gbọ́ Insha Allah Ta'ala a máa padà yanjú ìyẹn náà pẹ̀lú ògbọ́n ọlọ́run ba Insha Allah ibi náà ni aláǹfààní àti dúró sí lónìí pẹ̀lú ògbọ́n ọlọ́run ba subhanaka Allahumma bihamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu alaykum wa rahmatullahi wa barakatuh.